fẹ́ máa torun àwọn yorùbá ní yorùbá nation àwọn alábòsí kan ń kóra àwọn ìjọ lọ́wọ́. lọ́wọ́lọ́wọ́ báyìí. àwọn yàtọ̀ tí ń gbowó olùkálùkù fẹ́ ṣe kárí mi hmm. Sunday Ìgbòho ó máa kórí Yorùbá délé òmìnira. máa kó Yorùbá délé òmìnira. àti bàbá yẹn bàbá ń jẹ́ Akíntóyè. Hmm. ẹ̀ẹ́dẹ̀sẹ̀ ni máa kú nú wọn o. Hmm gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí twelve star tv ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ̀ tún wá gbọ́ ọ̀rọ̀ tó lágbára tí bàbá yìí sọ torí pé àwa nìkan kọ́ ló yẹ ká gbọ́ ọ̀rọ̀ yìí nípa yorùbá nation bàbá ṣe ìkìlọ̀ tó lágbára fún yìí fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ìyẹn bọ́lá ahmed tinubu bàbá ní àwọn fúlàní ń pinnu nǹkan kan tí ò dáa bàbá ní kẹ́mi ààrẹ orílẹ̀-èdè yìí kó lè gùn pé ọ̀nà àbáyọ kan ṣoṣo náà ló wà o ẹ gbọ́ nínú ètò yìí torí pé bàbá yìí pè wá wọ́n bá wa sọ ọ̀rọ̀ tó lágbára nípa Yorùbá nation wọ́n sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho nípa bàbá Akíntóyè àti àwọn àṣírí ńláńláńláńlá òun ni bàbá yìí tú lórí ètò lónìí tí mo fẹ́ kí gbogbo wa ká fetí ara wa gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè fún Yorùbá nation ẹ lọ fọkàn balẹ̀ ẹ dákun ẹ já farabalẹ̀ wàá gbọ́n tí bàbá yìí bá wa sọ lórí ètò lónìí ẹ dákun ẹ já farabalẹ̀ gbọ́n tí bàbá ìbá wa sọ lórí ètò lónìí Chefstar TV náà lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí bàbá wa ìtàrọ̀ǹbí James ẹ farabalẹ̀ gbọ́n tí bàbá ìbá wa sọ. Sunday Igboho o máa kórí òbàdélé òmìnira. máa kó Yorùbá délé òmìnira. àti bàbá yẹn bàbá ń jẹ́ Akíntóyè. ẹ̀ẹ́dẹ̀sẹ̀ ni máa kú nú wọn èè ṣèjọba nìkan rẹ̀ ń bá Sunday jà ìwé ìwé kó bá jẹ́ pọ̀ ọ̀tá rè gan mi tìbà tí dùn mí àṣùmọ́ ọmọ ìyá mi àmọ́ bàbá àwọn lọ́ba lọ́ba pẹ̀lẹ́ yìí ń bá Sunday Igboho jà. àwọn ọba náà tún lọ́wọ́ sí. ọ̀rí ẹ̀ máa tó kutukú máa tó wù kẹ́ hmm. kutukú máa tó wù ìkìlọ̀ rẹ mo bá wá. ìkìlọ̀ tí Bọ́lá Tinubu bá gbọ́ wàm kó gbà wàm kó má gbà kókó orílẹ̀-èdè yẹyẹ kẹ́mi ẹ̀ gùn àná àgbọ̀dọ̀ pààyàn ìpolongo ń fi àjẹmí mi tí máa wáyé o. pé ìfẹ̀hónúhàn mi yóò tún wáyé. ó máa wáyé olótùú abúrẹ́kẹ́. Hmm mo dẹ̀ sọ bàbá wa olóyè wa aṣíwájú wa ìbí ó fẹ́ dé ọlọ́run ti ṣàtìlẹ́yìn ó ti débẹ̀ o kó pín orílẹ̀-èdè yìí o bí kò bá pín àwọn júdásì máa ṣe léṣe wà lẹ́gbẹ̀ẹ́ o. Ah. For more prophecies and gospel news around the world, subscribe to 12 Star TV and turn on notifications. Ìkìlọ̀ rẹ̀ mo bá wá lẹ́nu. Mo rẹ̀ ti ṣe ìkìlọ̀ rẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ wọn kọ̀ wọn ò gbọ́. Hmm. Agbára ń gùn wọn. Mo dẹ̀ sọ pé lẹ́yìn àṣírí títú, ìdájọ́ rẹ̀ máa kàn. Ìdájọ́. Mo sọ báà. Hmm mo sọ bá wọn gbọ́ ọmọ kékeré wọn làpá ẹ̀ ní àmì òróró ọlọ́run hmm. wọ́n dẹ̀ ti pa ìdájọ́ rẹ̀ kú ah. ìdájọ́ rẹ̀ kú nígbà nígbà ìwáṣẹ̀ ọlọ́run pé ádámù àti ọpẹ́ ádámù ó fi sínú ọgbà kó má gbádùn. Mm kí gbogbo igi rẹ̀ kẹ́ máa jẹ o kẹ́ máa mú kẹ́ máa ṣe yọ̀tọ̀ mi kẹ́ máa dán bí ayọ̀nù ṣàlàngà hmm. ìgbà yìí ádámù tá àánú ádámù tún ṣe ọlọ́run hmm. ó tún wá bá a pé kò yẹ kóbìnrin kọkùnrin máa gbé aláàánú ọlọ́run hmm. àwa èèyàn rọ̀ ọ̀dájú aláàánú àtolóore ọ̀fẹ́ wa. Hmm a lóun máa pààyàn kò dẹ̀ nípa. a lóun á pààyàn. kò nípa. filẹ̀. ọlọ́pàá yìí sì máa mú un. Hmm. lọ sọ fún ẹsíkà kó máa kú. ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún ó rẹ́jọ́ tó níwájú ọlọ́run tún padà lọ sọ fún pé kò ní kú. jẹ́bẹ̀ ọlọ́run má jẹ́bẹ̀ ọlọ́run. ọlọ́run náà ni. àìní jẹ́bẹ̀ kọ́ lọ́ máa fi sọ̀rọ̀ wa. Hmm. àná àgbọ̀dọ̀ pààyàn ìpolongo ń fi àjẹmí mi tí máa wáyé o. pé ìfẹ̀hónúhàn mi yóò tún wáyé. ó máa wáyé olótùú abúrẹ́kẹ́. Hmm. mo dẹ̀ sọ bàbá wa olóyè wa aṣíwájú wa ìgbé ó fẹ́ dé ọlọ́run ti ṣàtìlẹ́yìn ó ti débẹ̀ o kó pín orílẹ̀-èdè yìí o bí kò bá pín. Ah. àwọn júdásì máa ṣe léṣe wà lẹ́gbẹ̀ẹ́ o. Ah. àwọn júdásì. ọ̀rí hmm. àwọn ẹ̀ ti kóra àwọn jọ kẹ́ ẹ̀ tó lọ́wọ́n fẹ́ fipò lẹ̀ olúwa dẹ̀ sọ pé kí wọ́n bá pààyàn gbogbo ọgbọ́n yẹn ń dá lẹ́sẹ̀ lọ́sẹ̀ olúwa sọ mí o wọ́n fẹ́ mú ọ̀nà yẹn má fi mú Sunday Igboho olúwa sọ pé wọ́n ń gan. pé wọ́n sì tún ń dọdẹ Sunday. àrí wọ́n dọ́nà sí mi kẹ́ ẹni ọlọ́run dá ń dẹ̀rẹ̀ Sunday Igboho Sunday Olódùmarè. láìsí kó tẹ̀ wọ́n lọ́mọ adìẹ pa. rí èso lóòótọ́ lu òṣìkàlù. Hmm. kò sí wọn a máa ṣe àfikún orílẹ̀-èdè pín mo sọ ọjọ́ tí mo ń sọ bẹ́ẹ̀ ni ẹ sọ bẹ́ẹ̀ mo ní bí àlárò máa rí bí àlá ṣùgbọ́n wọn báyìí ń gbowó lọ́wọ́ àwọn haúsá ìgbà ilẹ̀ tó mọ́ bá lẹ́lẹ́ máa tó rún àwọn yorùbá ní yorùbá nation àwọn alábòsí kan ń kóra wọn jọ lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn yẹn ń gbowó olùkálùkù fẹ́ ṣe kárí mi. Hmm. wọ́n ti wá sọ di fashion. wọ́n ti sọ di ẹlẹ́kàmẹ́ka wọ́n ṣe dùbà lọ wọ́n ṣe nínú bíbélì àwọn kóra dọ́tà ni Abraham nígbà Mósè lòun lọ wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ẹ má ṣọ̀tẹ̀ ńlẹ̀ Yorùbá ọ̀tẹ̀ òbí ọ̀tẹ̀ àkọlọ́tẹ̀ mọ́lẹ̀ pérégedé ẹnìkan ní kéde kí má wọn sọ yorùbá lóyìnbó rẹ kí má kí sọ fanakula kí n fèdè bàbá mi kí sọ fanakula. Hmm. ìkìlọ̀ rẹ mo bá wá. ìkìlọ̀. Tinubu bá gbọ́ wọ́n àwọn kò gbà àwọn hmm. kò má gbà hmm. orílẹ̀-èdè gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀ ń bá wa sọ bàbá ó ní pé àkọ́kọ́ náà ní kí ìjọba orílẹ̀-èdè yìí ìyẹn ti Bọ́lá Ahmed Tinubu kí wọ́n pín orílẹ̀-èdè lẹ́rọ̀ lẹ́rọ̀ kí kálukú máa bá tiẹ̀ lọ kó lọ́ọ́ máa jórúkọ ìyá ẹ̀ ẹlẹ́ẹ̀kejì lẹ́ẹ̀ tún sọ wípé ìfẹ̀hónúhàn tó lágbára ó ń bọ̀ ju ti tẹ́lẹ̀ lọ tó ń bọ̀ mẹ́mọ̀ pẹ̀lú máa wáyé o ṣùgbọ́n hmm. kò ní pẹ́ kò ní pẹ́ hmm. ìkìlọ̀ rẹ̀ mú wá ẹlẹ́ẹ̀kẹta náà ẹ sì tún sọ fún wa pé àwọn kan wọn tó ń dọdẹ olóyè Sunday. wọ́n ń dọdẹ rẹ orí ẹ̀gúrẹ́. sáwọn ìjọba wa ni àbára àwọn tán sọra wọn di fashion káàkiri. iṣẹ́ wọn kóra wọn jọ àwọn èèyàn kéèyàn kóra wọn jọ sẹ́ni àmì òróró lọ́rùn. bíbẹ́ ìjọba pa wọ́n bí iná ẹ̀gùn. ẹ̀ẹ́sì hmm. kan ní pẹ́lẹ́sì. ẹ̀ẹ́sì kan ní bàbá kẹsàn-án lórí ìmàlẹ́ àtìgbàgbọ́ sí kàn mí hmm. yìí sí kàn mí di ìyọwọ́ rẹ̀ bàbá kó jésù rẹ̀ ìyọ bá dìmú dìmú ṣinṣin. dìmú ṣinṣin. ìbá alágàwà ń gé bèbá rọwà sí mí ní lọ́wẹ̀ ìbá alágàwà ń gé bèbá ń ṣe ẹ̀ṣẹ̀ ṣe mí ní lọ́wẹ̀ kí kristian marian ṣàtàbà gébè èèyàn lè gbèjà ọlọ́run náà. Hmm. ẹni tó dájú tó dáwọ́ ilé ìpèkẹ́ni tó lágbèjà kó kú kó sùn kó má jí hmm. owó náà wá wọn ògbèjà ọlọ́run wọn ògbèjà ọlọ́run òwe lẹ́sìn yìí ń jà owó náà ń wá ìyẹn ni pé àpò ara wọn ni kálukú ń jà kíkọ mùsùlùmí pẹ̀lú yéé kírísítẹ́nì kíkọ kìrìsìtẹ́nì pẹ̀lú mùsùlùmí tí ọlọ́run ti ṣe ìwé ìwé Kristẹ onígbàgbọ́ ó wà lọ́tọ̀. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ìwé oní Mùsùlùmí ó wà lọ́tọ̀. Kígbẹ́ lọ wé ní Mùsùlùmí owó ràn wá. Ee hmm. sọ́ni ìjọba ọ̀run ìjọba ọ̀run lè sí kù ìyípadà wá. Ó wá ròyìn ìjọba ọ̀run. Hmm. Hmm. Ìdájọ́ rẹ̀ kù Nàìjíríà. Ìdájọ́ ó dáa bàbá ẹ jẹ́ kí n ṣe ìpadà wá náà lórí ti. Um, lórí ọ̀rọ̀ Yorùbá Nation láìpẹ́ ni olóyè Sunday Igboho ló wá sí agbègbè mẹ́kọ torí pé bóyá wọn pé à ń bá wọ Nàìjíríà o nǹkan kan lè ṣẹlẹ̀ àbí nǹkan kan ẹ ọdún mélòó ni ilé ìfẹ́ ṣẹlẹ̀ dà ṣé ẹ wò ó pé àkókò kan ń bọ̀ tí Sunday Igboho tíjọba ó tiẹ̀ fi í lẹ̀ o àbẹ̀rẹ̀ pé kó sì pé ẹ̀wà níbi tó wà yẹn títí tá a fi gba Yorùbá Nation ibi kí ìbò wà bá ti tù lára ṣé wọn gbé Jésù sá. wọn gbé sá. wọn gbé sá kẹ. wọn gbé sá lọ sí Egypt. ìgbà yóò ṣẹ́gun rẹ pé kó padà wà dé hmm. ó máa tó ṣẹ́gun ọ̀rí hmm. tìlù ti fọ́n ẹni Ọlọ́run kò dé ládé kó máa dádé adé rúrú òde. Hmm. ìwé Daniel ní ipò rẹ̀ lásán lèèyàn lásán kàn máa dìde apò òun àjìjàngbara apóhùn olórí Yorùbá. Sunday Ìgbòho ó máa kórí Yorùbá délé òmìnira. máa kó Yorùbá délé òmìnira. àti bàbá ẹ bàbá Bánjí Akíntóyè hmm. ẹ̀ẹ́dẹ̀sẹ̀ ni máa kú nú wọn o hmm. ẹ ṣèjọba nìkan ní bá Sunday jà. Ja ìwé ìwé kó bá jẹ́ pọ̀ ọ̀tàrí gan mi tìbà tí dùn ní àṣùmọ́ ọmọ ìyá mi àmọ́ bàbá àwọn lọ́ba lọ́ba pẹ̀lẹ́ yìí ń bá Sunday Ìgbòho jà. àwọn ọba náà tún lọ́wọ́ sí. ọ̀rí ẹ̀ máa tó kùtùkù máa tó wù kẹ́ hmm. kùtùkù máa tó wù. ìmọ̀ràn wo lè wá lè fún àwọn ọba gẹ́gẹ́ bí àgbàlagbà torí bóyá ọ̀pọ̀lọpọ̀ wọn bóyá yé àwọn ọba míì gan ò tiẹ̀ sí irú màá wọlé. kábíyèsí o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ gbogbo ọba o nílẹ̀ yorùbá o ẹ̀yẹ́ ká jáwé olúmọ ká fi mọ síbẹ̀ o ẹ padà wálé kẹwàá lẹ́yìn yorùbá kí yorùbá gbọ́ mi kí yorùbá dá dúró o ìgbà ẹ̀rọ àṣẹ ẹ̀gbẹ́ iná rọ́bà yìí kúnlẹ̀ fún gómìnà hmm. ọba ń kúnlẹ̀ lójú àgbo ẹ̀bẹ̀ ẹ̀rọ báyìí sí fìlà. bẹ́ẹ̀ni. ń gbọ́ sí ìjọba olóṣèlú. àwọn kan tiẹ̀ ní pé bóyá àbí táwọn bá bá sọ́pọ́tì yorùbá nation pé ẹ̀rù ń bà wọn kí ìjọba má ṣe adékù lórí. àwọn àṣà adékù kọ̀rọ̀ wọn gbọ́dọ̀ máa ṣe. Hmm. ẹ ṣàrọ ìjọba rẹ̀ fún wọn síbẹ̀ kẹ́. ẹ̀yìn rẹ̀ nínú ìjọba kó tà kó ìjọba náà. ará Oǹdó yàgbé kìtì ní Fáyọ̀ṣe ìgbà wà níbẹ̀ kò ṣe máa sá táṣìírí ẹ ṣe táṣìírí wọn kí ẹ gbọ́ kó Ọ̀ṣínbàjò sọ èdè sọ̀rọ̀ pé ńgbọ̀ hmm. náà ṣe fẹ́ padà ẹ̀yin ọba ẹ̀jọ̀ ọmọ ṣọ́lọ̀ ń pé kí wọ́n abẹ́ yìí o ẹ̀túnlẹ̀ bàbá yín ṣe o má máa yẹ láwà ní a máa wé o mẹ́sọ̀rọ̀ hmm. ẹ̀sìn o láwà ní ẹ̀sìn kan mi pẹ̀lú ẹ̀sìn o ẹ̀kan máa bá wọn àjọba kó jọba lọ́nà ẹ̀tọ́ o ìpìlẹ̀ kí ìpìlẹ̀ bá ti bàjẹ́ èsì wọn lódodo máa ṣe iná yóò bá ti sọ̀pìlẹ̀ yín nù. Hmm. ṣé aṣọ ìmúwọ̀ yìí mo máa fi dálẹ̀ Yorùbá ṣé bíbélì náà fi tó lẹ̀ Yorùbá èsì kan mi pẹlẹsì mí o ẹ má jẹ́ ká tún ara wa jẹ wọn wá tàjà fún wa á dẹ̀ náà fi ń jẹun o eh, àlejò ẹlẹ́bọ̀tọ̀ rọ́dẹ̀ fi bọ́ wá kẹ́ ẹlẹ́bọ̀tọ̀ ẹlẹ́bọ̀tọ̀ ìgbẹ́ máa lù ẹnà ẹ̀bà kẹ́bà wò lẹ́sẹ̀ owó búrẹ́dì pọ̀kù òun rẹ̀ sáìsì fìjó hmm. one thousand three àtẹ̀tìrí búrẹ́dì two thousand ẹyọ kan búrẹ́dì two five dẹ̀ ti wá o. Hmm ọkọ̀ two thousand five olóògbére wa nígbà yẹn o hmm. ojú wa ojú ilẹ̀ Yorùbá ńlá jìbìtì ló ńlá sí olúwakẹ́ padà wálé ẹ̀rọ olùkẹ́pìwàdà torí ẹ̀sán ní tọ́lọ́run o mọ́sẹ̀ hmm. àtàárọ̀ ni àtàwọn ìránṣẹ́ ọlọ́run ìkọlù ìsọ̀tọ́ gbogbo ilé ìjọba lẹ́yìn pọ̀ máa fi ṣọ́ọ̀ṣì sí àti mọ́ọ̀sì ẹ àbí wọ́n ń ṣe báà à ń ṣe bá àwọn èèyàn wọn rè pásítọ̀ àwọn èèyàn wọn rè màmù ẹni bá fẹ́ rọ́wọ́ inú báyìí àfi kó gbẹ́yẹ̀ sí ẹ̀ lẹ̀ kó gbọ́dọ̀ ẹgbà olóṣèlú ṣùgbọ́n olúwa sọ fún mi kí n sọ fún yín o mo jíṣẹ́ yín o lọ́balọ́ba ẹ padà sílé o lóyè lólóyè lólóyè ẹ padà sílé o. àjọ̀dún tí on the on the one ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọjọ́ kìíní oṣù kẹsàn-án hmm. tí bàbá ń pe gbogbo èèyàn lágbàáyé kí ni àkórí àjọ̀dún tọdún yìí ná. ogún bàbá mi. ogún. mo ṣe máa ta ogún bàbá mi nípa ti anifásitì tó ń bọ̀ náà ni ní ọjọ́ kìíní. mo pè gbogbo yín ẹ wá bá mi ṣàjọ̀dún. gbogbo èèyàn èèyàn pátápátá òun ni bàbá pè òun la pè pátápátá àwa náà máa wà ń lọ́jọ́ yẹn lágbára ọlọ́run láti on twenty six. ìlú la fóun yàn yẹn mo pé kàn fún kàn ràn mí lọ́wọ́ mo lọ fún àwọn aláìní. ayé èèyàn iṣẹ́ mo bẹ̀ yín o mo bẹ̀ bẹ̀ wá o ẹ ṣe mí o èso orin máa fi jẹun ká lọ fún àwọn ọmọ aláìní ní nǹkan kọ́ mọ́ wa má bàa da aláìní hmm. ká lọ fún àwọn opó bíbélì rẹ̀ sọ bẹ́ẹ̀. ọdún tó kọjá báàgì bíi ráìsì mi ò lẹ́tẹ̀ sọ pé. àti eh, ọdún tó kọjá ráìsì mẹ́wàá péré mu. ní àpò ráìsì ah, mẹ́ péré tẹ́ sọ yẹn náà tá a bá fẹ́ sí ní ṣètò ní eight hundred thousand yẹn. eight hundred kí ti wọ mílíọ̀nù ah, mo dẹ̀ pín mo dẹ̀ pín ẹ̀wà àpò mẹ́ta lọ́dún tó kọjá. Hmm. àpò gààrí mẹ́rin mẹ́rin àkégbàjáre o ọmọ ṣọ́ọ̀ṣì mi lè ra àtàwọn ọmọ mi hmm. ọdún ìrò gàgà mo ṣe kégbàjáre pé kẹ́ràn mi lọ́wọ́. Hmm. ṣe ti gbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bàbá ní òkè àjọ̀dún tó ń bọ̀ yìí o kẹ́ràn àwọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni ntí bàbá tí wọ́n bá wa sọ náà nìyẹn àgbàlagbà nínú àwọn ìránṣẹ́ ọlọ́run dẹ̀ ni wọ́n ọlọ́run dẹ̀ ń lò wọ́n dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn lágbàáyé. kí àṣẹ ìtúsílẹ̀ kó bà lé yín. àmín. ẹ̀yin aláìsàn gbogbo lórúkọ jésù ẹ gba ìmúláradá. àmín. ẹ̀yin tí iṣẹ́ yín ti dojúkodò ó yá ẹ dìde. àmín. jésù olúwa wa. àmín.